وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله با أترى لكم كي الله با أنو الله با ترى جنجة الله با وأسواج النبي صلى الله عليه وسلم àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni tí orin ìlànà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ alkiyama akí ẹni kọ̀kan wa tí aláǹfààní àti gbọ́ wa ní gbogbo àyè tí ẹni kọ̀kan wa wà a dédé àsìkò yìí eléyìí tí a ń gbé ẹwù lọ òun náà ni ọ̀rọ̀ nípa alhaqiqatu muhammadiyya pàápàá ẹni tí a pè ní annabi sallallahu alaihi wasallam pàápàá ìmọ̀ nípa annabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn onísúfí kí la ń pè ní annabi ta ni a ń pè ní annabi sallallahu alaihi wasallam àdúgbé kí ni àwọn ìròyìn tí ń bẹ fún annabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn onísúfí eléyìí ni nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ náà ibi bá láyé dé òun náà ni ìládìsọ́kan àwọn onísúfí sí ànábì sallallahu alaihi wasallam nípa wípé àwọn onísúfí a máa fi rinlẹ̀ hadahumullah ọlọ́mọba kí ọba wà fi ọ̀nà ma wá wípé ànábì sallallahu alaihi wasallam ó nímọ̀ nípa ìkọ̀kọ̀ ànábì nímọ̀ nípa tó pamọ́ ànábì mọ́ kọ̀kọ̀ wa alaikum salaam wa rahmatullahi wa anábi ma kọ̀kọ̀ wọ́n ma fi ìmọ̀ yìí wọ́n ma fi rẹ̀lẹ̀ fún anábi sallallahu alaihi wasallam bákanáà nínú àwọn kan tí àwọn onísúfí tó ma fi rẹ̀lẹ̀ fún anábi sallallahu alaihi wasallam òun náà ni wípé anábi sallallahu alaihi wasallam òun ni ó nínú ìta ọ̀rẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ni ànẹ́bì ló ní ànẹ́bì ló ní kàfà lórí ẹ̀ ànẹ́bì ló dẹ̀ yọ̀ǹda rẹ̀ fún wa ànẹ́bì ló dá ilé báyìí nínú àdìsọ́kà àwọn oníṣúfí sí ànẹ́bì sallallahu alaihi wasallam òun náà ni ilé báyìí wà ilé báyìí àṣejù ńláńlá ni nípa annabi sallallahu alaihi wasallam ìgbé annabi sallallahu alaihi wasallam sípò ọlọ́run ọba nìyẹn ẹgẹ́ bí àwọn súfí náà bí wọ́n ṣe gbé annabi isa alayhi salatu wassalam báwọn náà ṣe gbé sí ipò ọlọ́run ọba táwọn náà tí wọ́n rúyà annabi isa alayhi salatu wassalam pẹ̀lú àwọn òròyìn tó jẹ́ sí pé ọlọ́run ọba nìkan ni ọyẹ ká fi ròyìn bẹ́ẹ̀ náà ni àwọn onísúfí yìí hada umullo bọ́lọ̀wà kí bá fọ́nà mawa àwọn náà ròyìn ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ròyìn tó yẹ pé ọlọ́wọ̀n bá nìkan lórí kódà gan àdìsọ́kà àwọn onísúfí sí ànábì sallallahu alaihi àwọn kèfèrí àwọn kèfèrí ìran Quraysh lásìkò ànábì sallallahu alaihi wasallam bọ́ sí ìyá ọ̀tá ọlọ́wọ́ bá tó yẹn wọ́n nírú àwọn àdìsọ́kàn tí àwọn oníṣúfí nípa ànábì yìí wọ́n ní sí àwọn níbi àwọn iṣẹ́ ọlọ́wọ́ àwọn kèfèrí ìlà kó mẹ́ wọ́n sẹ́bọ́ pẹ̀lú ọlọ́wọ́ nínú àwọn ìròyìn ọlọ́ọ̀ba àbí nínú àwọn kìníjàre nínú àwọn sí ọlọ́ọ̀ba torí pé ọlọ́ọ̀ba alékẹ́lá fi ọrẹ lẹ́nu al-Qur'an nínú suratu Yunus àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wala in sa'altahum man khalaqa as-samawati wal ard ọlọ́ọ̀ba lérí ànẹ́bì tọba bí wọ́n lè pé ta ló dá sánmà tilẹ̀ ta lẹni tí ó dá sánmà tilẹ̀ ọlọ́ọ̀ba tààlẹni tí ń darí gbogbo àlámọ̀rí tààlẹni tó rẹ̀ sí pé gbogbo kápá gbogbo nǹkan ní sánmà àti ilẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wà tààlẹni tí máa ń dáàbòbò ni tí ó ti sẹ́ni tó lè dáàbòbò ẹ̀kú lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ fi ìyà jẹyà tí ó sẹ́ni Quraysh ìmọ̀ nípa rububiya, nípa rububiyya ọlọ́ọba orílẹ̀ lọ́dọ̀ àwọn Quraysh eléyìí báyìí ni àwọn súfítù ní àwọn tó ṣẹbọ lábala rububiyya yìí látara wípé wọ́n fi rinlẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó yẹ sí pé ọlọ́ọba nìkan òun náà ló yẹ ká máa fi rinlẹ̀ fún so nínú àwọn nǹkan tó yẹ pé ọlọ́ọba nìkan ló tọ́ láti fi rinlẹ̀ fún tó fi rinlẹ̀ fún Ànábì òun náà ni ìmọ̀ kọ̀kọ̀ bẹ́ẹ̀ sì ni a kásọ wípé ìkápá ayé ànábì ló ní ànábì ló dá ayé yìí àwọn gbogbo tó wà ń bẹ nínú ọrẹ ànábì ló wà ànábì ló fi tawá lọ́rẹ ànábì ló pèsè rẹ̀ fún wa eléyìí báyìí nínú ẹbọ àti àwọn oníṣúbí tí wọ́n ṣe nípa ànábì sallallahu alaihi wasallam nílé báyìí nítorí pé ọlọ́run ọba nìkan òun náà ni ó ní kápá lórí eléyìí báyìí kò sí ẹ̀dá kankan tó ní kápá lórí ẹlẹ́yìn ọlọ́run ọba náà àwa ni ká bá bú sọ́ìrì ìkan nínú àwọn ọ̀gá àgbà nínú ìlànà súfí ni ní Búsọ́írí Búsọ́írí nínú tírà rẹ̀ tán pè ní Búrdà tó fi ní ànábì sallallahu alaihi wasallam tó fi ń sọ nípa títóbi ànábì tó fi ń ṣe ẹ̀yìn fún ànábì sallallahu alaihi wasallam nínú bó sọ irí fi rinlẹ̀ àwọn nǹkan tá a wí yìí àwọn orísun bí sì gbà wọlé bẹ̀ wọ́n á dẹ̀ máa kátírà yìí kódà àwọn náà máa yí ànábì pẹ̀lú nǹkan tí bó sọ irí tó fi yí ànábì yìí nítorí wípé àdìsọ́kan wọn náà ni bó sọ irí òun ló kọtírà ilé lórí lórí rẹ̀ ló láti fi yí ànábì sallallahu alaihi wasallam nínú kan tí bó sọ irí sọ nínú ó ní wa inna min judika duniya وضرتها ومن علومك علم اللوح والقلم أو أنبر يلو كوني وكل آي أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم نعم آه بصيري obìnrin lẹ̀ nínú wípé وإن من جودك الدنيا وضرتها wípé nínú ọrẹ annabi sallallahu alaihi wasallam àti wípé nínú ìkápá annabi sallallahu alaihi wasallam lọ́wà gbogbo tí ń bẹ̀lẹ̀ ayé yìí annabi ló ní annabi ló fi tawà lọ́rẹ̀ lára júdú annabi sallallahu alaihi wasallam ni ibi tí ìtọrẹ annabi pọ̀ dé ibi tí ọlá annabi pọ̀ dé kódà àdúnìyà ọgbọ̀nwọ́túhà ayé yìí àti gbogbo tí ń bẹnú ẹ̀ pátá nínú ọrẹ ànẹ́bì ni nínú nǹkan tẹ́pá ànẹ́bì ló pèsè rẹ̀ fún wa ní a níbi tí ọlá ànẹ́bì pọ̀ dé nìyẹn wà nínú ìlú mìkà nínú mọ̀rẹ́ ànẹ́bì níbi tí ma rẹ̀ pọ̀ dé tí ma ànẹ́bì jẹ́ buhari dé ilmul wal àkọ́kọ́ ìmọ̀ nípa tọ́lọ̀ ọba lè pẹ́lákọ́ sínú Allahul Mahfuz Ànábì nímọ̀ nípa rẹ̀ ìmọ̀ nípa gbogbo ti dá kọ́lámù tọ́lọ̀ ọba lè kẹ́lá rẹ̀ ti pa láti kọ́kọ́ gbogbo tí ọmọ ẹbẹ pátá títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà gbogbo ìmọ̀ nípa nǹkan yẹ́yẹ́ ni Ọlọ́run ní kọ́lámù kọ gbogbo ìmọ̀ yìí àti gbogbo ìmọ̀ kọ́dàrá tí kọ́lámù ti gbogbo ìmọ̀ kádà ayẹyẹ àti gbogbo ẹ̀ pátá inú ma nẹ́bí sallallahu alaihi wasallam ló wà anẹ́bí nímọ̀ nípa gbogbo ẹ̀ ṣe lè báyìí iṣẹ́ àfihànlẹ̀ ìmọ̀ ìkọ̀kọ̀ fún anẹ́bí sallallahu alaihi so ó tẹ̀ tó bọ́rọ̀ yẹ débi pé kódà gbogbo àwọn áyà tí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá mọ́ wá wọ́n mọ́ wá láti inú mẹ́lẹ̀ annabi sallallahu alaihi wasallam ni àti inú mẹ́lẹ̀ annabi ni nǹkan ìtìdéwà bá wọn so eléyìí báyìí ó fi ń rinlẹ̀ wípé gbogbo ìmọ̀ yányán òun náà ní ń bẹ fún ànábì sallallahu alaihi wasallam so kí ni àlàyé lórí eléyìí báyìí náà ọ̀rọ̀ tí bú sóyí sọ yìí ọ̀rọ̀ tó lágbára gan ni kódà nígbà ya akramal khalq ó ní mo pè yẹrẹ tó ní àpẹẹlẹ́ jùlọ nínú àwọn ẹ̀dá anábì sallallahu alaihi wasallam ló ń bá wí yẹn mo pè ìwọ alápẹẹlẹ́ jùlọ nínú àwọn ẹ̀dá ya akramal khalqi mali man alúdù bihi siwak ó ní mi ní ẹni kẹ́kẹ́ tí mo lè sádi yàtọ̀ fún yẹrẹ anábì sallallahu alaihi wasallam tí bá wà ló tí bá wà náà wàhálà tí wàhálà bá bá mi kò sí ẹni kẹ́kẹ́ tí mo lè sádi tó yàtọ̀ sí ìrẹ alápẹ̀lẹ́ jùlọ lọ́wọ́ ẹ̀dá annabi sallallahu alaihi wasallam فمن جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم أوان kódà tó bá níjọ́ gbẹ̀rẹ̀ òkèyàmà tíri annabi tó bá lámé kú onú ìyà ọlọ́wọ́ bá tíri annabi bá gbá ọwọ́ mi mú o sì yọ mí kó ní ìyà ọlọ́wọ́ bá àti kú onú ẹta ìró lọ́jọ́ gbẹ̀rẹ̀ òkèyàmà ọ̀tọ́ fún mi nìyẹn ìrọ̀nà tí ń àbíkọ́jẹ́ eré ànẹ́bì ni mo lè sádi tí ya ọlọ́run bá òfin ní jẹmí ìwọ ló gbà mẹ́lẹ̀ ló ya ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára ni ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ sallallahu alaihi wasallam sípò ọlọ́run bá ni kò yé báyìí sí naam kódà nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ṣẹ̀mí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀ṣẹbọ tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ àkọ́kọ́ ní àlùmọ́ yìí wọ́n kí ń pè àpè mára àwọn nǹkan wọ̀nyí fún àwọn òsà wọn wọ́n kí ń pè àpè mára páwọn òsà wọn ní kápá àti dẹ́dà wọ́n kí ń pè àpè wọ́n nígbàgbọ́ wípé Ọlọ́run Ọba ló lè ṣe àwọn nǹkan wọ̀nyí ìgbàgbọ́ wọn ó dúró sórí pọ́lọ́run Ọba ló lè ṣe wọ́n gbà pọ́lọ́run Ọba nìkan ló lè dẹ́dà wọ́n gbà pọ́lọ́run Ọba nìkan òun ló lè pèsè jẹun fún ẹ̀ àmọ́kẹ́gbà wípé àwọn òsà wọn yìí yóò jẹ́ akasọ̀ fáwọn lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ni àwọn làwọn bí sakasọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ni àwọn gbàgbà pọ́lọ́run Ọba gan lọba tí ń dẹ́dà Ọlọ́run Ọba lọba tí ń pèsè jẹun fẹ́dà ṣùgbọ́n bó sọ yìí nínú orin tó ń kọ yìí òun gbà ipá nẹ́bí sallallahu ní pèsè ìjẹmú kó ní òun gbà pá nẹ́bí gan òun ló dáyé yìí òun gbà pá nẹ́bí sallallahu gan òun ní ńlá ní kó ní ìyà ọlọ́run bá òun gbà pá nẹ́bí eléyìí báyìí rèé ọlọ́wọ́ bá níkẹ́ láti sàlàyé ẹ̀ nínú al-Qur'anul Karim ọlọ́rin àdábí masu mọ́ pé kul la amliku li nafsi dharran wala naf'a kìdí àdábí ma sọ fún àwọn alùmọ̀ rẹ̀ wípé la amliku li nafsi dharran wala naf'a sọ fún wípé èmi gan fún ara mi mi ní kapá àti kó bára mi bẹ́ẹ̀ ni níkapá àti síra mi láǹfààní bèèlé tí kò nira báyàn àbí bèèlé tí ń láyàn kúrò níbi ìnira tó bábà in láǹfààní àti síra mi láǹfààní kankan in níkapá àti síra mi láǹfààní kankan àyàfin tọ́nà bà ní kẹfẹ́fẹ́ kọ́ bá mi náǹfààní bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá alẹ́gbẹ́ tó sọ́nú àyà mi ìgbèrè ànábì mọ́ sọ fún ẹgbẹ́ èyàn tásíkàlọ́hù bí dúrín fàlàkáṣì fàláhù ìláhù tọ́lọ́ọ̀bá alẹ́kẹ́lá bá fi ìnira kan ọ́ kò sẹ́ni kankan tó lè mú ìnira yẹn kú òkun ọ àyàfọ́lọ́ọ̀bá nìkan o ní kápá bẹ́ẹ̀ láti dáàbòbò ra rẹ̀ àbí láti mú ra rẹ̀ kò nù nira tọ́lọ́ọ̀bá

báwo làwọn ṣe fẹ́ súnmọ́ lọ́wọ́ bá jẹ́ ní kejì lọ nínú àwọn ẹni rẹ̀ wàyàrjúnà rahmata wa yakhafuna azaba àwọn wọ̀nyí ga máa rán kan ìkẹ́ ọlọ́ọ̀ba wà dẹ̀ máa páyàyẹ ọlọ́ọ̀ba léra wọn lórí ẹ́ torí pé inna azaba ìyà tó lè kókó ní ó níyà ọlọ́run ọba so látara báyìí oríṣiríṣi àyà ló ń jẹ́ kó yọ wípé kò sẹ́ni kẹkẹta lè sádi nígbàtí wàhálà bá dé bá ní àyàfi ọlọ́run ọba nìkan ọlọ́run ọba ló ní kápá àti gbé nǹkan ikú bú sọ irí wá ń jẹ́ kó yẹ pé òun ò tó ọba tó dáálẹ̀ ó lànẹ́bì lòun ó lè kò sí ya akramal khalqi mali man alúdù bihi èmi ò lẹ́nìkan tí mo gbójúlé in lẹ́nìkan tí mo lè fẹ̀yìntì in lẹ́nìkan tí mo lè sálọ sálọ bá nígbà tí wàhálà bá bá mi sí wáàkà yàtọ̀ fún rí ànẹ́bì ẹ̀wọ́ ipò tó gbé ànẹ́bì sí ó fi ọba tó dáálẹ̀ ó kò lọ orí lọ bá ànẹ́bì sallallahu alaihi wasallam nípa ànẹ́bì nìkan ló lè gbà wọ́n lẹ̀ nígbà tí òun náà ló fi jẹ́ sí pé irú pò tán gbé ànẹ́bì sí òun náà lọ gbé àwọn ṣéhù wọn àtàwọn wòlíì wọn sí wọ́n gbà wípé àwọn tí bá ń ṣe tọ̀ríkọ̀ ẹ bèèrè lọ́wọ́ wọn dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe tìjàníyà wọ́n gbà wípé káwọn bá ti lè wọnú tọ̀ríkọ̀ yẹn ahmadu tìjàní ọlá kó nú ìyọlọ́run bá lọ́jọ́ gbìyànjú kìyàmà eléyìí báyìí ọ̀rọ̀ tí kò pamọ́ ni wọ́n gbà bẹ́ẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá sì lè gbọ́wọ́ tọ̀rítọ̀ Ahmad Tijani tó sì ń ṣe tọ̀rítọ̀ ẹ̀ Ahmadu Tijani ó dáàbòbò Ahmadu Tijani ó gbálẹ̀ kónú yẹ ọlọ́run ọba lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àwọn ọ̀rọ̀ tó rí báyìí tí Ahmadu Tijani gẹ́gẹ́ fún rẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ mo ipò ipò kódà kìí ṣe òun nìkan àti àwọn àrọmọdọ́mọ rẹ̀ àti bàbá rẹ̀ ní àti yá rẹ̀ ní àti òun Ahmadu Tijani wọ́n láwọn kò bí ọlọ́run bá wẹ́bà ní sí so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó fi rinlẹ̀ so eléyìí báyìí láti di ni wọ́n e ni pé nǹkan tí bú sórí tó ń ṣe yìí isi àfírílẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ fún annabi sallallahu alaihi wasallam ni ẹ àti wípé ìfírílẹ̀ nípa annabi sallallahu alaihi wasallam òun ló ní kapa lórí ayé òun ló dẹ̀ dá gbogbo tó wà ń bẹ̀ sallallahu alaihi wasallam kúrò níbi wàhálà ìsádi annabi sallallahu alaihi wasallam kó lá ní àti ìmọ̀ràn ka nẹ́bí sallallahu alaihi wasallam wípé kó gbé wàhálà kó fún ni ẹ́ o ní gbogbo nǹkan tí a bó sọ yìí tó fi rinlẹ̀ fún ànẹ́bí sallallahu alaihi wasallam yìí eléyìí dẹ̀ ní nínú àwọn nǹkan ẹ̀sà òun náà nìkan ìjẹkún ọlọ́wọ́ ba náà so ká tó wá sàlàyé nípa nǹkan tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí bú sórí sọ yìí ara wọn kẹ́ndà wọn ní súfí tó fẹ́ máa dìfẹ́ndì pé ṣàfáà ní in tí bú sórí gbà lérò mí báyìí òun náà ni ìwá ìsìpẹ̀ látọ̀dọ̀ ànábì kìí ṣe wípọ́ sọ wípá ànábì ọlá òun in tí ń ni pé ànábì so pé ṣàfáà ló ń sọ tẹ́sì mẹ́ pé ṣàfáà kásìpẹ̀ àwọn múmi ní kò ń ìyàlọ́jọ̀ gbẹ̀rẹ̀ kìyàmà ọlọ́wọ́ bá ní kí ráyọ̀ ǹdà rẹ̀ fán nàbí wọ́n ní ṣàfáà ní wí so àwọn ìdáàbòbò tí wọ́n ṣe fọ́rọ̀ yìí àti àwọn ẹ̀rí wọn tán gbára lé láti ṣe ìdáàbòbò fọ́rọ̀ yìí inṣálọ̀ á padà mú wá á dẹ̀ sọ èsì lórí ẹ̀ tí ọ̀rọ̀ yìí tí èbí ṣe ṣàfáà rárá tí èbí ṣe wípé in tó túmọ̀ sí ni pé àbúṣe rí wá ṣàfáà ní tí kìí bá ṣe wípé ó ṣe ìṣẹ̀gọ́ta ni ó ń wá ìsádi lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé kánábì gbé yàkó fóhun ni kìí ṣe wípé ó ń tọrọ lọ́dọ̀ ànábì pé kí ànábì sí pẹ̀hún lọ́dọ̀ ọlọ́wọ̀n bá kọ́ bal ó ń sọ wípé kánábì sallallahu alaihi wasallam dáàbòbò ń kó bí ìyá ni ó ń sádi ànábì kó bí wàhálà ni pé inṣáàlá ó wà nínú nǹkan yìí àti àwọn ìyàrá tó wà ń bẹ̀ àmọ́ inú nǹkan dá ọkọ́ sàlàyé lálẹ́ yìí ká lè mú àwọn nǹkan yìí ní ẹyọ kọ̀ọ̀kan kó lè bà yé dáadáa ó ní pé ìsàfihànlẹ̀ ìnímọ̀ kọ̀kọ̀ fún ànábì sallallahu alaihi wasallam tó tó rinlẹ̀ nínú Abu Sayri nínú orin Abu Sayri kọ yìí tó pè ní búrúdà yìí ìsàfihànlẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ fún ànábì kí wípé ànábì sallallahu alaihi wasallam kọ́ kò nímọ̀ nípa kọ̀kọ̀ ó ní àwọn nǹkan tá sáré ti lálẹ́ ìká lọ síbi ṣàfáà àti ọ̀rọ̀ ìsìgọ́ta tí a bá lọ wọnú suratul jin àyà 26-27 àwọn tí wọ́n máa ń wá ìsádi lọ àtọ́ máa ń fi ìmá ìkọ̀kọ̀rin lẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àbí fún àwọn wòlí wọn àbí fún àwọn ṣéhù wọn wọ́n máa lo àyà kan nínú suratul jin àyà 26-27 kí láyà náà ọlọ́ọ̀bá ní alimul ghaib ọlọ́ọ̀bá lọba tó nímọ̀ nípa ìntọ́pamọ́ ìmá kọ̀kọ̀ ọlọ́ọ̀bá lọba tó nímọ̀ nípa rẹ̀ alimul ghaib ìrọ̀rùn-ún ọlọ́ọ̀bá lọ́wà pé òun lọba tó nímọ̀ nípa ìkọ̀kọ̀ fala yudhiru ala ghaibihi ahada ọlọ́ọ̀bá àlékẹ́lá ò kí ń sí ìmá kọ̀kọ̀ rẹ̀ kò kí ń sí fún ọlọ́ọ̀bá kò kí ń ṣí ìmá kọ̀kọ́ rẹ̀ hàn ẹni kankanú àwọn ẹ̀dá illa man irtadha bir rasul àyàfi àwọn tọ́lọ̀ọba àlékẹ́lá tó bá yọ́nú sí nínú àwọn òjíṣẹ́ ọlọ́ọba wọ́n máa lo áyà yìí ní ẹ̀rí nítorí pọ́nà ọba ní kẹsọ pé alimul ghaib òun lọba tó ń ní mẹ́kọ̀kọ̀ fala yuzhiru ala ghaibihi ahada ọlọ́ọba ò dẹ̀ kí ń fún ìmá kò kí ń fún ẹnì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ ní ìmá kọ̀kọ̀ yìí illa man irtada min rasul àyàfi àwọn tọ́nà ọba yọ́nú sínú àwọn òjíṣẹ́ nínú àwọn tọ́nà ọba àdékẹ́ládẹ̀ yọ́nú sínú àwọn òjíṣẹ́ lànẹ́bí wà àìbẹ̀ẹ̀kọ́ ni tíwájẹ́ kọ́ ọlọ́run ọba àlékẹ́ láti sàálẹ́sà pẹ̀lú kọ́lọ̀ ọba mọ́kùnrin mọ́kọ̀kọ̀ torípọ́lọ̀ ọba àlékẹ́ lálówò kí ń fẹ́ nìkankan àyàfi àwọn tó ń bá yọ́nú sínú àwọn òjíṣẹ́ tó ó túmọ̀ sí pé Ọlọ́run bá kó ànábì sallallahu alaihi wasallam yẹn ṣe mọ̀ so ṣe nǹkan táyà yìí ń sọ nìyẹn nǹkan táyà yìí ń verse 26 àbí 26 27 ni mo kà àyà yẹn náà tá bá wo láti 25 a rí wípé nǹkan tí àyà yẹn sọ kọ́ ni wọ́n sọ nǹkan tí àyẹ̀ ń sọ ní àti àyà 25 títí ń bọ̀ ọ́tàkó nǹkan táwọn tún ní àyà 26 yìí kí lọ́nà bá lè kẹ́lá ń sọ ń bẹ̀ nínú 25 àyà náà tàbí láti 25 ọlọ́bá ní ànábì kúl in adari aqaribun ma tu'adun am yaj'alu lahu máa sọ fún àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ tí wọ́n nígbàgbọ́ sí rí ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì máa sọ fún àwọn ọ̀sẹ́bọ yìí wípé in adèrí akọ̀ríbùn máa tu àdíhùn èmi ànẹ́bì ò nímà nípa wípé ṣé ìyà tí Ọlọ́run bá lékẹlá tó ṣe àdéhùn fún yín pé òun fi jẹ yín ṣé ìyà yẹn só súnmọ́ ni ẹ́ am yaj'alu lahu rabbi amada àbí ọlọ́run ọba àlékẹ́lá ó fi àsìkò tó gùn sí yàyẹn ìn nímọ̀ nípa rẹ̀ ẹnu tọ́lọ́run ọba àlékẹ́lá tó sàlàyé bí mi kí n sọ fún yín ni wípé òun ó fi ìyà jẹ yín lórí ẹbọ tẹ́ ń ṣe yìí òun ó fi ìyà jẹ yín lórí kèfèrí tẹ́ ń ṣe yìí ṣùgbọ́n tu àdùn èmi ò mà bóyá àdéhùn ìyà tọ́lọ́run ọba àlékẹ́lá ṣe bóyá nǹkan tó súnmọ́ ni bóyá àdéhùn yẹn bóyá yàyẹ súnmọ́ ni àmìyẹ́jẹ́ àmìláwò rọ́bì amada àbí ọlọ́wọ́ bá lè kẹlẹ́ fi àsìkò tó gùn sí yẹn kí ni ànábì sallallahu alaihi wasallam kó ṣe yìí olóhun ò nímọ̀ nípa àsìkò tí ìyàtọ́lọ́wọ́ bá lè kẹlẹ́ ní yọ́ sọ̀kalẹ̀ lé àwọn kẹfìrí lórí àsìkò tí ìyàyọ́ sọ̀kalẹ̀ wọn mọ́ ìmá kọ̀kọ̀ lànẹ́bì sallallahu alaihi wasallam lọ́wọ́ bá lè kẹlẹ́ bí máa sọ fún àwọn àdúgbò rẹ̀ àwọn kẹfìrí wípé òun ò nímọ̀ nípa

nínú tọ́nà bá nígbà tọ́rẹ sí ìhùntó nǹkan sọ fún ìrìnpé ọlọ́run bó fìyà jẹ yín dé ọba ni alimul ghaib ọlọ́run ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ nìkan ló mọ nǹkan yìí ọlọ́run ọba tó yẹ pé nínú òròyìn ẹ̀ ni pé ó nímọ̀ ọlọ́wọ́n bá lè kẹlọ́wọ́ wá kí ń fi ìmọ̀ kọ̀kọ́ rẹ̀ kò kí fi mẹ́ ẹ̀rìn kẹ́kẹ́ nú àwọn ẹ̀dá rẹ̀ àyàfàwọn tọ́lọ̀ bá lè kẹlá bá sàlẹ́sà nínú àwọn òjíṣẹ́ àwọn ọlọ́wọ́n bá lè kẹlá mọ́ ń fi mọ̀ àwọn apá kan nínú mọ̀ kọ̀kọ̀ yìí tọ́lọ̀ bá lè kẹlá bá fẹ́ fi ìmọ̀ yìí mọ̀ wọ́n

àwọn apákan ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ̀ọ̀bá àlékẹ́lá fi ń bá wà nẹ́bí ọlọ́ọ̀bá kí ni àwọn nǹkan tọ́lọ̀ọ̀bá fẹ́ kó ṣe ọlọ́ọ̀bá àlékẹ́lá fẹ́ kó ṣiṣẹ́ wípé kí a lè bá mọ̀ wípé ọlọ́ọ̀bá lọ́rán wọn nítorí pé tí èyí bá ni àwọn ìmọ̀ yìí báwo ni wọ́n ṣe mọ̀ tí èyí bá ti kọ́ ọlọ́ọ̀bá àlékẹ́lá sàlàyé fún wọn tó ìmọ̀ yìí tó yẹ pé kò sẹ́nì kankanú ẹ̀dá tó lè mọ̀ àyàfi àwọn tọ́lọ́ọ̀bá bá rán òun ló ń túmọ̀ sí wípé ọlọ́ọ̀bá ó túmọ̀ sí wípé ìmọ̀ yẹn látọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá ó túmọ̀ sí pé Qur'an àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá ó sì túmọ̀ sí páwọn wọ̀nyí ẹni ẹ̀sà ni wọ́n tọ́lọ́run bá rán níṣẹ́ torípọ́ Ọlọ́run bá lékẹ́lá fún wọn láwọn makan tọ́lọ́run bá lékẹ́lá fún kankanú àwọn ẹ̀dá yòókù tí ó túmọ̀ sí pé àwọn wọ̀nyí yàtọ̀ sí àwọn ẹ̀dá lásán àwọn wọ̀nyí dẹ̀ ní wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run bá wọ́n sì ń gba iṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ nítorí pé ẹlòmíì lẹ́yìn wọn ò lè nímọ̀ yẹn àyàfi àwọn tí Ọlọ́run ní kí lásà lẹ́sà irú àwọn ọmọ wá ni ní ọlọ́ọ̀bá ní kíá fún fi ma wà nẹ́bí ọlọ́ọ̀bá kó lè bá jẹ́ àmì ìjá nẹ́bí ọlọ́ọ̀bá wọn ó ní irú àwọn nǹkan tí ànẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn ànẹ́bí ọlọ́ọ̀bá máa ń sọ nípa àwọn ìró nípa àwọn ìró tó ti kọjá lọ síwájú kí wọ́n tó délé ayé ẹ wo àwọn ìró tí ànẹ́bí sallallahu alaihi wasallam fún wa nípa bí ọlọ́ọ̀bá àlígẹ́lá ti dá ànẹ́bí Adam alayhi salatu wassalam àti ìfàǹfà tó ṣẹlẹ̀ láàrin àwọn màláíkà nígbà tọ́lọ̀bà àlígẹ́lá fẹ́ dá ànẹ́bí Adam ẹ̀rí wípé nǹkan yẹ kò se ṣe jú ànẹ́bì sallallahu alaihi wasallam sẹ́lẹ̀ ọlọ́run bá òdẹ̀ tí ìdá nígbà kọ̀kọ̀ ní nǹkan jẹ́ nǹkan tó fún gbogbo èèyàn ni ṣùgbọ́n nẹ́bí sallallahu sọ ìfọ́síwẹ́wẹ́ ìmọ̀ náà àrẹ́bí sọ fún wa nítorí pọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn tafasil àwọn ìfọ́síwẹ́wẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ànẹ́bẹ̀ ọlọ́ọ̀bá tó ti kọjá ẹgẹ́ bí ànẹ́bì Musa ni alayhi salatu wassalam ẹgẹ́ bí ànẹ́bì Ibrahim ní fọ́síwẹ́wẹ́ gbogbo àwọn ànẹ́bẹ̀ ọlọ́ọ̀bá tó ti kọjá lọ kódà àwọn sahabul kaf ànẹ́bì ọmọ sọ̀tán wọn ní

nínú àwọn ọlọ́wọ́ ní àwọn ilé ìta ń fi ránṣẹ́ sí ìrànẹ́bì nípa àwọn ọ̀tẹ̀ yìí nípa àwọn àtàwọn ànẹ́bì ọlọ́wọ́ báyìí min àmbá il nínú òru àwọn ìmá kọ̀kọ̀ ni nuhiha ilayki àwọn ọlọ́wọ́ bá lè bẹ̀rẹ̀ sí ma sọ wípé ìgbà tí àwọn èèyàn ṣe fanfà lásìkò ànábì lásìkò ìyàwó Maryam ta lẹni tí ó tọ́jú Maryam ó sì ń èmi ní tọ́jú èmi ní tọ́jú ma gbà sọ́dọ̀ si sì ń bẹ̀ngbà ẹ a dẹ̀ sọ ìtàn rẹ̀ fún ọ gẹ́gẹ́ bí nǹkan asọ̀ta rẹ̀ fún ọlẹ́kùnrẹ́rẹ́ nígbà tó sí ń bẹ nígbà tí ò sí síjú rẹ̀ ọlọ́run bá ní àwọn ìmọ̀ kọ̀kọ̀ òun làwọn ọlọ́run bá lè kíra fi ránṣẹ́ sí ọ̀yí kí ẹ lè bá àmọ́ jẹ́ àmì wípọ́ ọlọ́run bá lọ́rọ̀ ránṣẹ́ kó lè bá àmọ́ jẹ́ àmì pé ọlọ́run bá ń fún wọn ní ìró láti sánmà eléyìí báyìí ni àwọn tọ́lọ́run bá lè kíra lóhun máa ń fún àwọn ànẹ́bí ọlọ́run bá mọ̀ nínú àwọn nǹkan tó pamọ́ nínú àwọn ìtàn àti àwọn nǹkan tó ti sọlẹ̀ sáájú síwájú kọlọ̀wà ní ká tó dáwọn ànábì sallallahu alaihi wasallam bákanáà ẹ máa rí àwọn ànábì ọlọ́ọ̀bá ń gbà mí tí ó máa sàlàyé fún wa pé tó bá di àsìkò kan o nǹkan báyìí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe wọ́pọ̀ tánàbì sọ pé tó bá tàbí fojú àwọn ipé à ẹ̀ntánẹ́bí sọ pé yóò ṣẹlẹ̀ yẹ oníkan tí ń ṣẹlẹ̀ tí ó gbájúná ti fojú wa gẹ́ ní yìí gbogbo àwọn nǹkan yẹ Ọlọ́run ọba ló ń fún wọn ní ìrò nípa rẹ̀ wípé ẹ sọ fún àwọn àlùmọ̀ wípé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lásìkò yìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ tó bá di ṣùgbọ́n sáwọn anẹ́bẹ̀ ọlọ́wọ́ báyìí ṣé wọ́n ní mẹ́ kọ̀kọ̀ kankan láti dáàmà fúnra wọn àbí tẹ́ bá bí wọ́n lèrè nípa ìǹkẹ́kẹ́ tó pamọ́ ṣé wọ́n lè ṣàlàyé wọ́n lè ṣàlàyé rárá nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé inú nǹkan tí ó jẹ́ kí yẹ yíwa dáadáa lẹ́yìn àwọn àyà tí ma padà mú wáyìí tí ó ma ṣàlàyé àwọn àyà láàkọ̀ọ́kọ́ tí mọ̀ kàí inú nǹkan tí ó jẹ́ Jibril alayhi salatu wassalam tó wá bèèrè lọ́wọ́ anábi sallallahu alaihi wasallam àwọn bèèrè tó wá bèèrè lọ́wọ́ ẹ̀yẹn inú hadith ẹlẹ́ẹ̀kejì tó wà nínú arba'una nawawiyya tí gbogbo ti mọ̀ yẹn inú nǹkan tí jibril bèèrè lọ́wọ́ anábi ni pé ó ní akhbirni anis sa'a ìdá anábi fún mi nírò nípa àsìkò owó lọ́jọ́ gbé dalkiyama ó jẹ́ àsìkò owó lọ́jọ́ gbé dalkiyama ó dé Ànábì ní in tó ń bèèrè nípa rẹ̀ yẹ ìmọ̀ ọjọ́ olọ́jọ́ gbẹ̀lẹ̀ kìyàmọ̀ ó tó ń bèèrè nípa rẹ̀ yẹ ìmọ̀ rẹ̀ kò sí ẹ̀dá kankan tó mọ̀ kódà ìmọ̀ rẹ̀ gan ìmọ̀ rẹ̀ tóbi ó sì kọjá tí ẹni tí ń bèèrè ìmọ̀ yẹni pé Jibril alayhi salatu wasalam ìwọ tó ń bèèrè lọ́wọ́ mi gan ìmọ̀ rẹ̀ ìwọ gan ọmọ bèèlé mi tí ó ń bèèrè lọ́wọ́ rẹ̀ kò lè báyìí sí Ànábì jẹ́ kó yẹ pé ìmọ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ ìgbà wo ó ṣẹlẹ̀ Ànábì lẹ́nìkan ọmọ tó bá yẹpá nẹ́bí mọ́mà kọ̀kọ̀ ní kí lẹ́ta nẹ́bí sọ́lọ́sọ́lọ́mọ̀ ọmọ ìmá ìgbà olójọ́ gbìyàn kìí àmú òdì ìgbà tí Jibril wá rí pé ànẹ́bí ọmọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Jibril fẹ́ kí àlèúmọ̀ ikọ́ nípa pá nẹ́bí ò nímọ̀ kọ̀kọ̀ tó ìfẹ́ kó fi rin lẹ̀bẹ́ Jibril wá bèèrè lọ́wọ́ ànẹ́bí pé ókè fa akhbirni an

tó bá wà lóṣù mẹ́ta ọ̀sẹ́ni tó lè mọ irú ọmọ wo ni ó jẹ́ tó bá wà lóṣù mẹ́rin ẹ́ ọ̀sẹ́ni tó lè mọ irú ọmọ wo lọmọ náà jẹ́ àyàfi ìgbà tó bá tó ń lékún tọ́nà bá ríká bẹ̀rẹ̀ sí máa yọ àwọn ẹ̀yà ara yìí nígbà tọ́nà bá ríká bá ń yọ àwọn ẹ̀yà ní wa wo inú pé in tí ò jẹ́ kárí awọ tó bo ikùn yẹn ni o ta bá sí àwọ yẹn kúò a ma tọ́ wà ní àbá nímọ̀ ọkùnrin náà bóbìnrin ni tọ́ bá ti pọ́ ọmọ ti fọ́ọ̀mù tán gbogbo àwọn ẹ̀yà ara rẹ̀ ọlọ́run ti dá tán a ma ń tọ́wà bí àbá nímọ̀ tọ́wà mẹ́ ìgbà tí ìmọ̀ ò tí ìdébi wípé kárí nǹkan kan tó lè sí gàgà nǹkan tí ń bẹnu kùn yẹn fún wa kò sẹ́ni náà lásìkò yẹn tó lè mọ́ tí ń bẹnu kùn gan kí tí ya rẹ̀ fi bí ọkùnrin àbúbẹ̀rẹ̀ àbí lásìkò ànẹ́bì ọ̀nà olẹ́lẹ́gbàmọ̀ bọ́yá oyún tí ń bẹnu obìnrin ọkùnrin àbúbẹ̀rẹ̀ ni ló fi jẹ́ sí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nípa tafsir pé Waya ilẹ̀ mafil in ti ń bẹ́nu okùn ya okùnrin ní ọjí pé bìrẹ̀kì pé níwòye tó lè sí in ti ń ikùn fún wa nígbàtí Ọlọ́run bá ti àwọn ẹ̀yà ara rẹ̀ nígbà kò sẹ́ni tó lè mọ̀bọ̀ ọkùnrin àbóbìnrin lásìkò àwọn ànábì sallallahu ṣùgbọ́n lásìkò ti wá ń tí tí ọlọ́wọ́ bá lékẹ́lá bá ti yọ àwọn ẹ̀yà ara yẹn tán irinṣẹ́ kan tí ń nsin ń sìn tó yẹ pé in tó bo ikùn a lè rí ṣùgbọ́n ní àsìkò gbà tí ọmọ èyí tọ́lọ́wọ́ bá lékẹ́lá ti yọ àwọn ẹ̀yà ara rẹ̀ nígbà bá kan kò sí irinṣẹ́ náà lè fi mọ̀bọ̀yọ́kùnrin lọ́jà bí àbí wà ya ma fil arham anábì gan ò mọ̀ anábì ò nípa ọkùnrin ni yóò jẹ ní àbóbìnrin bákan náà irinṣẹ́ kan láti àsìkò yẹn títí dòní títí tó jọ́gbẹ́dà kí á mọ́ fi dé ọmọ tí ń bẹ́nu kò yẹn olóríire ní ọjẹ́ ni olórí ní ọjẹ́ ni ọlọ́nìkan kan kèése yẹn ni wọ́n ń pè ní definition kèése yẹn ni tí mo lóríire nínú àgbọ́yẹ̀ sí ọlọ́ọ̀bá o ìtàn pè lóríire òun náà ni ṣé mùsùlùmí lọmọ yẹn ó jẹ́ ni àbí kèfèrí ṣùgbọ́n nǹkan tí yọ́ sábà máa ń wọ làkáyè tí wá jùlọ ọmọ yẹn irú kí ní ọ́dà láyé kò sẹ́ni tó lè kò dẹ̀ sí irinṣẹ́ tó lè má láyé àyàfọ́lọ́wọ́ a ah, ní bí ní kò sí irinṣẹ́ kan tó lè sọ fún wa bẹ́ẹ̀ pé ọmọ o kò sọ́gbọ́n tó lè dá sí kò sọ́gbọ́n tó lè dá sí níbi kò sẹ́ni kankan tó lè àyàfọ́ lọ́wọ́ bá nìkan bọ́yá bàjẹ́ àbí wá padà bí wa ya'lamu ọlọ́wọ́ wa ọlọ́wọ́ bọ́yá yóò pé oṣù mẹ́sàn ni àbí kò ní pé oṣù mẹ́sàn kó tó wáyé ọlọ́ọ̀bá nìkan lọ́mọ̀ wà máa tadri nafsun madha taksibu ghadan kò dẹ̀ sí ẹ̀mí kan tó mọ̀ tí ó ṣe lọ́la nǹkan tá fẹ́ ṣe ohun là ń plan pé tí mo fẹ́ ṣe lọ́la rẹ̀ ṣùgbọ́n ṣe nǹkan yẹn lápadà ṣe àbí nǹkan míì kò tọ́mọ̀ a ma ń mọ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe lọ́la ṣùgbọ́n nǹkan yẹn ó wá lè di lọ́la yẹn kọ́ jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan míì tá padà máa ṣe é máa ń ṣẹlẹ̀ àbí òkè ń ṣẹlẹ̀ torí pé èròǹgbà wa lè má ṣe dédé tọ́lọ́ọ̀bá ó lè ṣe dédé tọ́lọ́ọ̀bá ti pè ṣe lọ́la tá ṣe gẹngẹngẹn lọ́la tọ́mọ̀ wà máa bí kò dẹ̀ sí ẹni tọ́mọ̀ bí tí ó kù sí kò sí ẹni náà láyé tó nípa ibi tí ma kú sí ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa rẹ̀ so ọlọ́run ọba nìkan jẹ́ kó yọ abẹ́ pé inna Allaha indahu ilmus sa'a ìmọ̀ yìí ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà kò sí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni sí lọ́dọ̀ kankan náà wẹ̀dá bákan náà nínú gbọ́nà nínú àwọn ẹ̀rí tó ọlọ́bá ní kúl ìrí ànábì máa sọ fún wọ́n pé la ya'lam man fi samawati wal ardil ghaiba illa Allah sọ fún wọ́n pé la ya'lam man fi samawati wal ard gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà àti ilẹ̀ kò sẹ́ni kankan tó mọ al-ghaib nínú wọn ní sánmà àti nílẹ̀ tó nímọ̀ nípa pọ̀pọ̀ àfọlọ́ọ̀ba kò yí bá rí sí so ọlọ́ọ̀ba ànẹ́bì lọ́lọ́ọ̀ba rán sí wa bí kọ́ máa sọrú nǹkan yìí tó bá jẹ́ sí pé ànẹ́bì sallallahu alaihi wasallam bá mọ ni ànẹ́bì ọlọ́ọ̀ba ní kẹ́lẹ̀ ọba ti sọ fún bẹ́ẹ̀ ibé kọ́ sọ fún wa báyẹn nítọ́lọ́ọ̀ba ọba ní kọ́ sọ tó bá yẹpá nẹ́bí náà bá mẹ́ ni ọlọ́run ọba ní kánẹ́bí fi kún pé àyàfi ọlọ́run ọba àtèmi ànẹ́bí ayà yíwà nínú sọ́rọ̀tún náà bákanáà nínú àwọn ẹ̀rí tàbí tún tí a fi tí a fi ṣe ìparí lálẹ́ pẹ̀lú gọlọ́run ọba Insha Allah Ta'ala a padà tó ma tẹ̀síwájú tó ráwẹ̀ ẹ̀rí pọ̀ gidi gan tí mo fẹ́ gbìyànjú àti sàlàyé fún wa tó ń sàlàyé nípa wípé annabi sallallahu alaihi wasallam nímọ̀ nípa kọ̀kọ̀ ọlọ́run ọba nìkan lọ́mọ̀ nínú àwọn ẹ̀rí tó rí bẹ́ẹ̀ òun náà ni aya tó wà nínú suratul nisa aya 113 nínú suratul nisa ọlọ́ni wà lawla fadlullahi alayka wa rahmatuhu ọlọ́run ọba ní tí kèé bá ṣe lahammat ta'ifatu minhum an yudilluk ọlọ́wọ́ bá ní àwọn apá kan nínú àwọn kèfèrí wọ́n ti gbèrò láti sọ ìrẹ́ ànẹ́bì sallallahu alaihi nù kó lójú ọ̀nà ọlọ́wọ́ bá wọ́n ti gbèrò láti kó sínà bá wọ́n fẹ́ sọ ẹnu tí kèé bá ṣe wípé àwọ̀lọ́wọ́ bá ti ati àwọn ọlọ́run bá alẹ́kẹ́lá ò fi ọlẹ̀ láì dáàbòbò níwọ̀n fi rí ọsọ́nù wọn bá ti sọ ẹnu wa ma yudilluna illa anfusahum ọlọ́ni wọn a lè sọ́nù àyàfẹ̀mí ara wọn wọn a lè kó sọ́nù báyìí sallallahu alaihi wasallam wọn a sì lè kó sọ́nù bẹ́ẹ̀ nìkaka ju ẹ̀mí ara wọn lọ ọlọ́ni wa ma yadurrunaka min shay'in ọlọ́ni bákan náà wọ́n lè kó ìnira báyìí ànábì rárá bó ti kó kiri ma ọlọ́ni wa anzalallahu alayka alkitaba wal hikmata wa 'allamaka ma lam takun ta'lam ọlọ́wọ́ bá ní wa anzalallahu alayka alkitaba ọlọ́wọ́ bá alékẹ́lá wá sọ tíra kalẹ̀ fún rí ànábì sallallahu alaihi wasallam wal hikma ọlọ́wọ́ dẹ̀ fi àwọn méjèèjì ló máa tẹ̀lé tí àwọn kèfèrí yóò fi ní rí ọsọ́nù àwọn méjèèjì lọ́lọ́wọ́ bá lékẹ́ láti ṣe àánú àti kẹ́ lérí ànẹ́bì lórí tó fi ní sọ́nù tó bá ti ń tẹ̀lé wọn wà ẹ̀lámẹ́ka mẹ́lẹ́m takun ta'lam ọlọ́wọ́ bá dẹ̀ fi mọ́ èrè ànẹ́bì intírí ànẹ́bì ọmọ ọlọ́wọ́ bá lékẹ́ láti rìn lẹ́bí pé ànẹ́bì ò nímọ̀ nípa àwọn nǹkankan ọlọ́wọ́ bá lékẹ́ láti fi mọ́ rẹ̀ mọ́ abẹ́ẹ̀kọ́ ni ó túmọ̀ sí pé ànẹ́bì ọmọ ìmọ̀ kọ̀kọ̀ lọ́lọ́wọ́ba àlégẹ́lá fi ń kọ ní àwọn nǹkankan tí ó mọ̀ kódà gbogbo àwọn òfin ọlọ́wọ́ba yìí gbogbo àwọn òfin tánàbí mú wáyà àwọn òfin ẹ̀sì islam yìí tánàbí ma tẹ́lẹ̀ ní kọ́nà ọba lẹ́gbẹ́ tó fi máa ní ló fi jẹ́ pé nínú àyà mi nínú sọ́tù Duha wa wajadaka dhallan fahada síwájú kọ́nà ọba àlékẹ́lá tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde ọlọ́wọ́ba àlékẹ́lá ó ní àárí ọlẹ́ni

nípa wípé kódà anẹ́bì sallallahu alaihi wasallam tí ìbá ti pọ́lọ̀ ọba ní sọ anẹ́bì ò lè dáàbòbò ra rẹ̀ kódà nù áyà mí yàtọ̀ fún ilé ìbáyìí ọlọ́run ọba ní eré anẹ́bì ti súnmọ́ ó ti fẹ́ mọ́ kó sí wọn lọ́wọ́ wọ́n ti fẹ́ sọ ẹnu tí kèye bá ti pàwọn ọlọ́run ọba alẹ́kẹ́lá bá fi ọrin lẹ́ni ẹ́ ọlọ́run ni alẹ́kẹ́lá sọ laqad kunta tarkanu ilayhim shay'an qalila ìrí ànẹ́bì gan o ti fẹ́ máa fi sọ́dọ̀ wọn díẹ̀ díẹ̀ nítorí pé àwọn wọ̀nyí wọ́n já láhán gan wọ́n sì ma bí wọ́n sì lè báyàn sọ̀rọ̀ tí yóò fi sọnù àwọn ọ̀rọ̀ wọn ti fẹ́ máa kóṣà nẹ́bì lẹ́mí ànẹ́bì ti fẹ́ máa gbàtẹ̀jẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn ànẹ́bì ti tí ẹ bá ti páwọ́ lọ́wọ́ bà lè ń protect ẹ tí bá ń sọ ẹ so anẹ́bì sọlọ́sàm tó yẹ wípé gan kò ríra rẹ̀ dáàbòbò tí kèé bá ti pọ́lọ̀ bà lè kíra rí bá ń dáàbòbò ìní wọ́lọ́wọ́ wọ́n ń sáàdì pé dáàbòbò ọ́ so anẹ́bì sọlọ́sàm ò ní kápá kankan lérí ara rẹ̀ tí kèé bá ṣe tọ́lọ̀ bà lè kíra bá ṣe kìnnì tọ́lọ̀ bà lè kíra bá ṣe fún àwọn ẹ̀rí pọ̀ gidi gan lórí wípé ànábì sallallahu alaihi wasallam kọ kò nímọ̀ kọ̀kọ̀ bí àwọn oníṣúbí ṣe fi rìnlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam yẹn so kò nímọ̀ nípa rẹ̀ bá ọlọ́ọ̀bá nìkan ló nímọ̀ nípa ilé ìbáyìí so a gbọ́dọ̀ fi a gbọ́dọ̀ fi rìnlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ìṣe báyìí ńkọ́ nínú ìtayọ àlà nípa ìròyìn ànábì sallallahu alaihi wasallam ni bákan náà ìgbé ànábì sallallahu alaihi wasallam sípò ọlọ́ọ̀bá ni sábẹ́lọ́ọ̀bá ní kẹ́lá kọ́lọ̀ kí o má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kí a sọnù abẹ́lọ́wọ́ba àwọn tí wọ́n wà lórí irú àwọn àdìsọ́kà báyìí àti irú àwọn anù yìí kọlọ̀bà rí kí lákọ́dá fún kí ó wá fi ọ̀nà mẹ́rin kọ̀kan wá la ilaha illallah ṣetán tí ó mọ́ ń dàmú èèyàn tí yóò kí ń fi ń gbọ́rọ̀ ọlọ́wọ́ba yé ẹgẹ́ bí ọlọ́wọ́ba rí gáyé lẹ́ka gbọ́ yé tí ó dẹ̀ kí bí ń dúó dédé ní ẹ̀sìn ọlọ́wọ́ba abẹ́lọ́wọ́ba rí kí lákọ́rùn kó yá yà wá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 up